ọ̀rọ̀ tẹ́mi ní nínú ọ̀rọ̀ yìí ni mo fi ní kò ní di ajá sí i. gbogbo iye ni ọba jọ ọmọ ìpìlẹ̀ tí wọ́n bí ń bí ìpìlẹ̀ tí ìpìlẹ̀ sì ń ṣiṣẹ́ lára rẹ̀ inú ọ̀rọ̀ ní tó fún ti lórí social media. iṣẹ́ táwọn àbọ̀ ó ṣe èyí tá a ṣe la rí tá a ṣe òun èyí tó kù tá a ṣe pọ̀ bí èyí tá a ṣe lọ. ntọ́ yẹ kára kọ́lá àwọn yàrá kúrò láwọn. àwọn ọmọ bọ́ọ̀lù kan ní ìṣẹ́jú mo dòrò pé bóyá inú wọn kò sí púpọ̀ jù ká sọ ká tẹ̀lé. ìlú Ìlọrin ní lábẹ́bí nínú tó fi wọ́n yẹ wa nù ni. kò sí bẹ́ẹ̀ yẹn ṣe lè ya táàlì kí tó tọ́ bá ṣe pamọ́ tí wọ́n ti lù lọ́rin tọ́wọ́ ti láwọn bẹ́ẹ̀ rẹ̀ tí wọ́n bá tó. òdúrà ni tí wọn lórí ọmọ bá lọ ní ti ń bẹ ara rẹ ọgbẹ dànù. kọ́mọ jẹ́ ọ̀rọ̀ lásán àfikọ́ ṣiṣẹ́ tán àáfàá yòówù tọ́mọ kéwù rẹ̀ tọ́mọ ti ṣe wòrowòro lọ mú ọmọ kéwù rẹ̀ wá àbí lọ stọ́pù ọmọ kéwù rẹ̀ kọ́mọ sọ bẹ́ẹ̀ mọ́ bọ́bá dẹ́lẹ́ kejì lọ́ba tún ṣe bẹ́ẹ̀ lọ ọmọ kéwù rẹ̀ wá ìwà àti ẹ̀rọ bọ̀ ẹ wá kojú àwọn ìgbìmọ̀ àfáà wọ́n ju ọ tí wọ́n ju ọ tó ju ọ àtọmọdé rẹ o torí kò sẹ́ni tí gbogbo tí ń jẹ́ lọ́rin láàfà ilé àfà yìí lè gbìlẹ̀ gbogbo wa. ẹnì kan ò sì lè tóbi jù lọ. ìta sọ yìí tí wọ́n bá sọ fún wa anábì kankan fún ara wa ní. àdìsí ọ̀sùn lónìí máa ń ká lọ yóò lóbi láì wáyé wọlé ha fàyẹ̀kùn lè hàyìrà àwọn olùyẹ̀sùn náà bá lọ́rọ̀ orin lẹ́nu sì dákẹ́ mo rò pé kí ṣe àwa tá a wà láyé láàbá lónìí àbọ̀mọ́kéwú nǹkan méjì ní í ṣe wá nínú tí ń ṣe wá ni wípé àwọn tí dóhùn àwọn tí wọ́n jẹ́ òbáàdùn nu ọ̀pọ̀ wọn kọ́ ló ń ṣe wá sí tẹ̀sán àwọn ni wọ́n bá dúró gbogbo wọn kọ́ àwọn àwọn wà sí ọmọ àwọn òbáàdùn ti dóhùn àmọ́ pọ̀ ní ṣe òbáàdùn ti àwọn òbáàdùn ti dóhùn ọ̀pọ̀ wọn kọ́ ló ń ṣe wá sí. a lè ka àbá tí wọ́n ti ń ṣe tẹ̀sùbá àgbàdo wọ́n tún fi ni wọ́n wọ́n sì kéwú kéwú náà tó yé wọn ṣùgbọ́n wọn kì í ṣe wá gbogbo àfa àkọ́ máa ń kéwú ti jọ́hún gbogbo wọn náà kọ́ ló ní wàásì àwọn míì bẹ́sì lórí pé àwọn kọ́ wọn ní. wọ́n sì mọ àwọn àfọ wàásì nù wọn àwọn wàásì lè bẹ́ẹ̀ nù wọn. ìtì ṣe wá ní wípé ìwọ tó ọjà àfọ̀n dẹ́sùn bá tó ń pèrè sùn fi náà ọtọ́ bẹ́ẹ̀ máa ṣe wá sí ọtọ́ bẹ́ẹ̀ kọ́ wọn kéwú ọtọ́ bẹ́ẹ̀ sọ ojú àjẹ mọ́. ìgbà òsè òun náà wọ́n ti àwọn àlà tó ju ntẹ́mi ntá ntẹ́mi fẹ́ gan la wàhálà tẹ́mi gan ọ̀fẹ́ la ń kó la ń kó ra wá sí. gbogbo bí kí ni àtúrọ̀ bẹ́ẹ̀ wọ́n wá lọ́ọ́ jìṣẹ́ kí ni wàlẹ̀ yíyé kí ni àdé àbí sàn àbí sàyíd ìbálẹ̀ wọ́n bí léèrè wọ́n ní liman kánà kàlámù sálàfí ànfàhàmì kàlámù khalafi wọ́n bí pé ọ̀rọ̀ àwọn sálàfí àwọn tàná kí ló dé tó wúlò jọ̀rọ̀ tàwa àti sí lọ ó ní bẹ́ẹ̀ ni lẹ́hànà mọ̀ra dáhùn ó ní torí pé èrò tiwọn tí wọ́n fi ń sọ̀rọ̀ ní ọ̀nà tó fi ń ṣe wáàsí ìsòlì ìsìlá àwọn fẹ́ kí sìlámù tóbi wọ́n lè já tó nù fúùs wọ́n fẹ́ kó àwọn ẹ̀mí àwọn èèyàn là wọ́n fẹ́ ká mí àwọn èèyàn sí wọn là ní. wọ́n sábà ká fún èyí wá àwọn ọmọ ìyá wọn tí ò yí wọ́n sàánú wọn láti pé ọdún kọ̀ọ̀rọ̀ náà wọ́n yé ni wọ́n fi ṣe wá sí i náà wọ́n rí dọ̀rọ̀ àwọn wọ́n sì bẹ́ẹ̀ ní ọ̀nà ọlọ́run mi sẹ́ni tí ọba tọ́fẹ́ ní ọ̀nà ọlọ́run mi wá sí yọ̀ọ̀rọ̀ tí kò fẹ́ gbẹ̀gbẹ̀ o ẹ̀wà kúrú tí kìrìtì láti bẹ́ẹ̀ nù léwu ṣé ewu lọ́pọ̀ jù nínú gbogbo ẹ̀ ní àbọ̀rọ̀ gidi téèyàn sọ fáwọn èèyàn. sàkíkù balẹ̀ yìí wáyé oníwà yìí nà wọn àdá náà ìsàtù nọ́ọ̀sì ọlẹ́rọ̀ òjò wa ní sèta àfi ṣe wá sí ìsàtù nọ́ọ̀sì wàsánẹ́wù nọ́ọ̀sì wàkálàwù tánà húmi fìdúnìyà. ìta ń wá ní ìta ìta fẹ́ jẹ ní òjá gbádùn gbogbo wa má yọra rẹ lẹ́gbẹ̀ torí àwọn tí ṣe ń bẹ́ẹ̀ wà fara rẹ. bẹ́ẹ̀ yẹn bá kú bàbá bàbá kan wọ́n kú bàbá rẹ̀ tọ́lá ògá kò nà ìbú ńlá tàṣubú ayé àtàwọn fàyà ṣubú ńlá àdìwọ́n lẹ́gbẹ̀rẹ̀ yìí. bàbá wọn bàbá wọn bàbá tiẹ̀ náà báwo ni àárẹ̀ fi náà ṣé táyì mọ̀ nítorí nítorí ọdún. ìṣẹ́jú kan èyí tí wọ́n lọ bẹ̀rẹ̀ wẹ́ẹ́ kẹ́kẹ́ Thank you. ẹ̀gbọ́n tó sọ ni ó ní wọ́n tí ó ní kún fi dúnìyà sọ̀múta sọ̀múta ló pè wọ́n ní jẹ́ni tí dákẹ́ lọ pọ̀ sọ̀múta ló pè wọ́n ní tó fún wọn ó ní kún fi dúnìyà sọ̀múta wọ́n di àyíkàlà àwọn kàkúta ọ̀rọ̀ tó bá sọ bẹ́ẹ̀ yẹn bá jẹun yọ̀ọ́ bá yẹ rẹ̀ jẹ́ ọ̀rọ̀ gbọ́dọ̀ pọ̀ ọ̀rọ̀ tá a bẹ́ sọ àwọn àfáàsì pọ̀ jù bẹ́ẹ̀ bá sì sọ̀rọ̀ púpọ̀ yóò sọ sọkúsọ. òfin ọlọ́run dá sọ́njẹ téèyàn jẹ ọ̀rọ̀ anábì dá sí pé jẹun mọ níwọ̀n kọ́mọ́bà kó bá àlàáfíà ara rẹ̀ ọ̀rọ̀ ni wọ́n á rí ní ansa yẹ heart èèyàn lè ṣe tí ọ̀dà fún ọ ìwọ̀n àríyé ansa yẹ heart ọ̀rọ̀ ni wàhájí mọ̀ yẹ sùn buka bìtárìkì jawaabi àjíbú máa yẹ sùkúkà dáa ẹni tí ń bọ̀ lóhùn ìtàríkìlì jàwá fàjàwá àbùlẹ̀ àhàmàkì òmùkùn jàwá àbùlẹ̀ àhàmàkì òmùkùn kéèyàn ló ń fẹ́ fún ẹni tí ń bú yẹn lẹ́sìn wọ́n náà dé yẹn kéèyàn subahana rabbi karamani.